Exercise 1A, columns 1 and 2. Mo jẹun. N jẹun. Next. Ó jẹun. Kò jẹun. Next. A jẹun. A kò jẹun. Next. Wọ́n jẹun. wọn kò jẹun mo jẹun n kò jẹun. next. a jẹun a kò jẹun. next. ó jẹun kò jẹun. next. wọ́n jẹun. wọn kò jẹun. next. a jẹun. a kò jẹun. exercise 1A columns 2 and 1. n kò jẹun. mo jẹun. next. kò jẹun. ó jẹun. next. a kò jẹun. a jẹun. next. wọn kò jẹun. wọ́n jẹun. next. n kò jẹun. mo jẹun. wọn kò jẹun. wọ́n jẹun. next. kò jẹun. ó oh, jẹun. Exercise 1B, columns 1 and 2. Mo sùn. Next. Ó sùn. Kò Next. A sùn. A kò Next. Wọ́n sùn. kò Next. Oson. Coson. Next. Moisson. Moicoson. Next. Mosson. Nkoson. Next. Asson. Akoson. Columns 2 and 1. n kò sùn mo sùn. next. kò sùn ó sùn. next. a kò sùn a sùn. next. wọn kò sùn wọ́n sùn. next. a kò sùn a sùn. Next. Nkoson. Moson. Next. Wakoson. wanson. Next. Koson. Oson. Exercise 1C, columns 1 and 2. Mowa. wa. ó wá kò wá. next. a wá a kò wá. next. wọ́n wá wọn kò wá. next. ó wá kò wá. next. a wá a kò wá. Next. Mowa. Nkowa. Next. Wanwa. Wakowa. Next. Owa. Kowa. Next. Mowa. Nkowa. Exercise 1C, columns 2 and 1. n kò wá mo wá. next. kò wá. ó wá. next. a kò wá. a wá. next. wọn kò wá. wọ́n wá. next. kò wá. ó wá. Next. Wọn kò wá. Wọ́n wá. Next. A kò wá. A wá. Next. N kò wá. Mo wá. Next. A kò wá. A wá. Next. Kò wá. Owa. Exercise 2. Exercise 2A, columns 1 and 2. So sùn. Rárá n kò So song. Rárá kò sùn. Ṣé ẹ Rárá, a kò sùn. Ṣé wọ́n sùn? Rárá, wọn kò sùn. Ṣó sùn? Rárá, kò sùn. Ṣé wọ́n sùn? Rárá, wọn kò sùn. So o sùn? Rárá, n kò sùn. Ṣé ẹ sùn? Rárá, a kò sùn. Exercise 2B, columns 1 and 2. So o jẹun? Rárá, n Ṣó jẹun? Rárá kò jẹun. Ṣé ẹ jẹun? Rárá a kò jẹun. Ṣé wọ́n jẹun? Rárá wọn kò jẹun. Ṣó jẹun? Rárá kò jẹun ṣé ẹ jẹun rárá a kò jẹun ṣó o jẹun rárá n kò jẹun ṣé wọ́n jẹun rárá wọn kò jẹun ṣó jẹun. So, Rárá, kò jẹun. Ṣé wọ́n jẹun? Rárá, wọn kò jẹun. Ṣé ẹ jẹun? Rárá, a kò jẹun. Ṣé o jẹun? Rárá, n kò jẹun. Exercise 2C, columns 1 and 2. So wá? Rárá, n wá. Ṣó wá? Rárá, kò wá. Ṣé wá? Rárá, a wá. Ṣé wọ́n wá? Rárá, wọn kò wá. Ṣó wá? Rárá, kò wá. Ṣé ẹ wá? Rárá, a kò wá. Ṣó wá? Rárá, kò wá. Ṣó wá? Rárá, n kò wá. Ṣé wọn wá? Rárá, wọn kò wá. Exercise 3, columns 1 and 2. Ṣé kò bínú? Rárá, n kò bínú. Ṣé wọn kò bínú? Rárá, wọn kò bínú. Ṣé kò bínú? Rárá, kò bínú. Ṣé wọn kò bínú? Rárá, wọn kò bínú. Ṣé kò bínú? Rárá, n kò bínú. Ṣé kò bínú? Rárá, kò bínú. End of Unit Twenty Two.